bí a ṣe ń tẹ̀síwájú lórí àwọn ètò alọ́lọ́kọ̀ òjọ̀kan láti iléeṣẹ́ rédíò ayékòótọ́ one zero one point one ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ọ̀làdúnni bello lórí ètò alfik fìdín. a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim allahumma salli wa sallim ala khayri khaliqillah muhammad ibn abdullah sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi ajma'in amin. à ń kẹ́yìn olùgbọ́ wọn wípé àdìjọ́ kójú àbáríkà jùmọ̀ aláàjẹká ṣe ó pẹ ọtún ètò yín ètò wa tí a kò ní àlè fíkì òfin dínì òrìn ọládùnní bèlò ló kọ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọrọjì aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ní pápá abẹ́dẹ̀ lọ́gbọ̀nsọ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè eléyìí tí ó wá láti ọ̀dọ̀ oní ìbéèrè níbi tí wọ́n ti ń béèrè pé tí èèyàn bá fẹ́ wẹ ìwẹ̀ jánábà tó wá jẹ́ pé ó gbé omi kalẹ̀ ǹjẹ́ ìgbàláyè ń bẹ fún irúfẹ́ onítọ̀hún láti ṣe bẹ́ẹ̀ láti da àwọn oògùn kẹ́míkà apakòkòrò tí àwọn èèyàn máa ń sábà lóhun tí kò wù mí láti dárúkọ rẹ̀ ǹjẹ́ ìgbàláyè ń bẹ láti da irú nǹkan báwọn sí inú omi jánábà àbí kọ́kàn jẹ́ pé omi jánábà nìkan só òun náà ni kọ́kàn jẹ́ pé omi téèyàn gbé kalẹ̀ nìkan só òun náà ni yóò fi wẹ̀ láì ní da nǹkan kan míì ìbéèrè míì tí ó tún bẹ tí wọ́n béèrè òun náà ni ìbéèrè tí wọ́n ní tí èèyàn bá ń ṣe sọ̀látù sọ̀látù wítìrì téèyàn bá ń ṣe wítìrì lọ́wọ́ wọ́n ní ǹjẹ́ ìgbàláyè ń bẹ kọjá yìí pé èèyàn ó ṣe bẹ́ẹ̀ èèyàn ó gbé rákà méjì àkọ́kọ́ tó wá pé mítàlẹ̀ yẹn bá fẹ́ ṣe èèyàn ó ṣe rákà méjì àkọ́kọ́ pé rákà kan yòókù èèyàn ó ṣe nígbà tó bá di àsìkò tahajud lóru بسم الله جند دوبان الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وفي الله مبا ودالو لي إن بافي سيمارا ليت الشريعة مو طهارة من الحدث وطهارة من الخبث ما راكرو نينا يدين ليت تس تسيفي وناني كسل ولا بكوي يلا يوجنبا أبي وحيض أبي ونفاس أبي وكل هذه مسلمين أبي وتعمى وكوب àwọn àwẹ̀ yìí àbí ní tí tún máa dípò rẹ̀ tá a bá rómi ṣe a bá rómi ìdíwọ́ kan wà tí ò lè jẹ́ ká lómi ìyẹn táwa fi ṣe àtẹ̀yẹ̀mọ́ ilé ìlà ń pè ní tọ̀hárùtún minal hadath àbí tọ̀hárùtún minal khabath ṣíṣe ìmọ́ra kúrò nínú àwọn àdọ̀tí ìka tábà tábà ṣègbọ̀nsẹ̀ àbábátọ̀ àbí kọjá pé ìgbẹ́ àbí ìtọ̀ àbí ẹ̀gbin míì ó yí wa lára káwá fọnu bó yí wa lásọ ká fọnu àbó yí àyè ibi tá a fẹ́ ti sin náà ká fọnu. omi tá a máa lò láti ṣe àwọn àmọ́ra tá a máa fomi ṣe wọ̀nyí ó gbọ́dọ̀ jẹ́ máa ń mutlaq omi tó ṣe pé tí wọ́n bá ti pè lómi àní sì mọ́ omi kò sì lè jẹ́ máa ń mutlaq ní ìbámu pẹ̀lú àṣẹ ọlọ́run tó ní falam tajidu ma'an fatayammamu tẹ́ẹ̀ bá tó rí omi tá a pè lómi gbà náà lè tó ṣe at-tayammum ọlọ́ni wa anzalna minas samaa'i ma'an tahura à ń rọ omi tó mọ́ fún yín láti sánmà ó mọ́ fúnra ara rẹ̀ ó sì lágbára láti fọ nǹkan mímọ́ irú omi bẹ́ẹ̀ láàfin máa ṣàlùwàlá irú ẹ̀ láàfin máa wẹ̀ ìwẹ̀ yóò wò ó lè jẹ nínú àwọn ìwẹ̀ tá a máa wẹ̀ ní ẹ̀sìn Islam yóò jẹ́ omi tó ṣe pé àwọ̀ rẹ̀ ò yí padà títọ́wò rẹ̀ ò yí padà òórùn rẹ̀ ò yí padà àwọn nǹkan kínní kejì kẹta yìí tó bá ti rẹ̀ bá ti lè padà àlẹ́tọ̀ láti lóru omi bẹ́ẹ̀ ọtí wàá pọnmi tó dáa eléyìí tó ṣe é kó ó ṣe é fi wẹ ìwẹ̀ jánábà àbí ti àbí ti tó lè máa bẹnu omi tó tún ran ni lọ láti borí kòkòrò tí ń dani láàmú lára tó bá ti dàrú rẹ̀ sínú omi irú omi bí ọ̀tọ̀ á lò láti ṣe ìmára tẹ̀sí ní kásíò ẹ̀yà lò àlá ìwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kódà gan-an tó bá pé ìtọ̀ ní máa ń bẹ lára sọ wa àbí lára wa àbí láyè tá a ti fẹ́ sin lọ tá a bá ti lè dàrú àwọn kẹ́míkà yẹn sínú omi kò lè fọ́mà o ó lè fọ ìtọ̀ ká má rí ma ó lè fọ̀gbẹ́ ká má rí mbẹ́ ma ṣùgbọ́n ìdájọ́ ọ̀tọ̀ àti gbẹ̀hùn ló tún sẹ́kù mbẹ́ ó lè gbà tá a bá tó fomi tó ń mọ́ka gá tá a bá fi a máa ń ṣe kọ pé bá jí á máa ṣe kan kùn kò sígbà láàyè rú ẹ̀. Hmm. sọláàtùl wítìr wáyé pé rákà mẹ́ta la bá fẹ́ ṣe ẹ̀kan náà la ṣe o nínú ká kọ́kọ́ ṣe rákà méjì ká sálámà ó tó di pa àtúnṣe lẹ́kẹ̀ta àtúnṣálámà àbí ká kú ṣe mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ lẹ́ẹ̀kan náà pẹ̀lú tàṣáhùdù kan sálámà kan àmọ́ pé mo wá ṣe méjì máa ń bá jí lóru máa ṣe lẹ́ẹ̀kẹta eléyìí ń ṣeré madé ni o hmm. kò ṣe solatul witr. jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ ló o. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín bí a ti ń pè. salaamaleykum aleykum salaam ẹ̀yin ọ̀gbọ́ wa nu à ń gbọ́ yín ẹ lóko yín o. hello. ẹ lórúkọ yín o. hello. aleykum salaam orúkọ yín. ìbéèrè yín. ọjà ìfẹ́ bèèrè lọ́wọ́ ìtajà àti ọ̀ṣọ́dà tó ń bọ̀ ní ọ̀gbìn ìfẹ́ mọ́tò náà àwọn ògbọ́ yẹn bá gbóhùn sókè o. àǹtí àǹtí. náà. ọ̀dà. náà. ọ̀dà kí wọ́n máa mú àǹtú islam ò pé ká máa mú alukur'ani ní àgbo. n ti máa ń ṣe wá kò sí nǹkan tó burú ká kí alukur'ani àwọn akéèké ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kó wú alukur'ani ta kéèyàn kó fún wa ní ìwòsàn lórí nǹkan tó ń ṣe wá. Hmm so àmọ́ àwọn akí alukur'ani mọ́lẹ̀ á máa hàn láti máa mú gẹ́gẹ́ bí àgbo eléyàn sínú lànà nabi muhammed sallallahu alayhi zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n mú ìbéèrè eléyìí wá wọ́n ní ìyàwó ní islam kọ sí ẹni tí kì í ṣe mùsùlùmí tó wá jẹ́ pé ó wá bun mùsùlùmí láṣọ àwọ̀kù tiẹ̀ àmọ́ tó jẹ́ pé ọwọ́ ò tí dùn bẹ́ẹ̀ ni kò sì tí gbó àti pé ṣé irúfẹ́ aṣọ bẹ́ẹ̀ ṣé ó ṣeé ṣe ìjọsìn fún Allah ọba ọ̀kan ṣoṣo. Imam Malik rahimahullah wọn làwọn kórìíra ká máa lo àlòkù aṣọ káfíìrì hmm. pàápàá jùlọ mùsùlùmí ni wọn ò sí lọ ẹ sì mọ̀ pé káfíìrì aṣọ tó ń lò yẹn lásìkò tí ń lò sí yálábà ní kíní kan ní nǹkan oṣù ní ìgbẹ́ ní ìtọ̀ ni ó lè máa yí aṣọ yẹn so lóòótọ́ tá a bá ti fọ àwọn òkú ti má so tó ń ti pé ó ti má yẹn ìkórìíra sì tún gbọ́dọ̀ ṣẹ́kù lọ́kàn wa hmm. torí àìlú sì jẹ́ kí gbogbo àwọn àlòkù aṣọ òyìnbó tá ń kó wa láti àwọn àlò òyìnbó nǹkan kan pé kíní kan bọ́ sí kọ̀rọ̀kọ̀ yẹ̀wò yẹn àti nípa pé èèyàn mọ̀ á sáré sí i láàmú wa wọ̀ láàmú lọ láàmú pàǹsọ̀ làjú ohun tí ń lo aṣọ àlòkù àwọn kan. ẹ̀wọ̀n kí n gbà mí yé lá wọ́n ti pè lápálàpá ìgbà mí gan ìdá gbogbo àwọn kíní burúkú kan lè wà lára ẹni tó ti lò tẹ́lẹ̀ èèyàn á sì lọ́ọ́ fara kásá ní tìsí ti. Hmm. ẹ lórúkọ yín o. asalaamualeykum wa rahmatulah. waaleykum salaam wa rahmatulah wa barakatuh. abdulsami lọ sọ̀rọ̀ láti dáhà tóró ìbéèrè yín. mo ní ìbéèrè mẹ́ta ní sà fún àwọn sheikh ọlọ́jọ́ àrí wọn pẹ̀lú orí dáadáa. méjì. ọ̀dà kò sí pọ́blẹ̀ àkọ́kọ́ ni wípé ẹgbẹ́ náà ti mọ̀ pé tí ó máa ń tó bí ọdún kan déèyàn tí èèyàn zàká lẹ́yìn ìgbà tí owó tó bá wà lọ́wọ́ èèyàn fi wà lọ́wọ́ èèyàn. so wọ́n fẹ́ béèrè pé ṣé ó wá ṣe ṣe pé pé mo ní owó tó ṣe pé ó ti wọ nìzọ́ọ̀ nísìnyí àmọ́ mi jẹ́ pé ọdún kan ṣé ó ti ṣe náà ti yan zàká bẹ́ẹ̀ ìyẹn àkọ́kọ́ lẹ́nu kejì wá ni wípé ṣó wá ṣe ṣe sí nìkan báyìí ẹni tó tẹ̀lé àtúnwá tó ń jẹ́ nìkan so ó wá ń lọ lójú tí wọn wa mọ́tò ṣó ó lẹ́tọ̀ọ́ kí wọ́n gbé ọkùnrin lójú títí látàgbé bóyá ojú wọn gan fẹ́ ràn wọ́n lọ́wọ́ tọ́mọ́ tó wá gbé wọn ṣé wọ́n lè gbé wọn síwájú àbí lẹ́yìn pé ìbéèrè mi nìyẹn jẹ̀sán lọ ka ẹ̀rọ ló ń darí iṣẹ́ ìfẹ́ ló dáadáa wọ́n fi bùkún fìlà. náà tó bá lówó tó rẹ̀ sì ti pé ní sọ́ọ̀bù. Hmm so dandan mẹjẹmu tuntun de zakati ni hawalan alhawl pé ọdún gbọ́dọ̀ yípo lórí owó tó ti pé òdiwọ̀n téèyàn ní téèyàn fi yọ zakat yẹn tí ọdún ọba yípo lórí owó yẹn àní ti yọ zakat rẹ̀ tó bá pé gbà tọdún yípo lórí owó sí owó ti di nǹkan tí ó ti dínkù sí iye ní sọ́ọ̀bù a jẹ́ pé èèyàn ń solówó nù èèyàn ní yọ zakat yẹn eléyìí ń jẹ́ bó ti sì jẹ́ ń bẹ̀rù àyàfi zakatu ẹni tó yẹ pé nǹkan ọ̀gbìn òun náà ní dúkìá tiẹ̀ ó ní òbúkátà kọ́dún yípo torípọ́n náà sọ pé wa atu haqqahu yawma hasadihi ẹ yọ ẹ̀tọ́ ọlọ́run tó ní kẹ́ ẹ ń zakat nínú èrè oko yín níjọ́ tẹ̀ máa ń kéré oko ìyẹn ni pé èèyàn lè kéré oko bọ́lá ti ṣe ní kójú ọmọ ọ̀rọ̀ dáadáa lẹ́nu lọ́lọ́ta wáyé ìyẹn hmm. lè kéré oko tó ẹ̀mẹ́ta lọ́dún ajẹ́pẹ́ mi ló lè yan ọyọ zakatu hmm. ẹ̀mẹ́ta wọ́n ti jẹ́pẹ́ ẹ̀kan lọ́ba kéré oko ẹ̀kan náà ni bákẹ́ ẹ̀mẹ́jì ẹ̀mẹ́jì náà ni eléyìí tó fi ọlọ́run tó dé àmọ́ àwọn owó bíi owó gidi àbáwọn nǹkan ọ̀sìn tó àwọn eléyìí zakatu tẹ̀ máa yọ fún wa abẹ́ni tí ń ṣe káràkátà zakatu ẹ̀kan lọ́dún orí ìwà tọdún bá yípo lórí owó yìí lẹ́ẹ̀ máa yọ zakatu ó sì tún ká ní téèyàn ní téèyàn fi yọ zakat wọn lóbìnrin tó yẹ pé ó ń bojú wọn sì ń wa mọ́tò òjò wọn á rọ̀ wọn á rí ọkùnrin kan tó jò pa ní pé só lè gbé torí kójú ọmọ pa nítorí dájú ní kọ́ máa gbé nítorí dájú. sùhánilá ojú ọmọ pa nítorí dájú ní kọ́ máa gbé torí pé aburú tó lè ṣẹlẹ̀ ẹ̀sùn tí wọ́n tún lè fi kan obìnrin o hmm ẹ mọ̀ pé lé ọkọ rẹ̀ lè dàrú. láàhìláhà yìí. ó lè dẹni tí ó pàdánù ọkọ látàrí eléyìí. ó nítorí wọn nígbà tí yọṣu. làyọ gbọ́. Mm. tí wọ́n bá sọ pé wọn ò ní rí ọ. Mm. tó ṣe pé ọkọ ti rí ọ àmẹ́nìkan ti bọ́kọ rí ọ. Mm. wọ́n lè pé àlè rẹ o. iná lọ ń sọ̀kalẹ̀ nínú ọkọ̀ táwọn fi ka ọ. so ẹ mọ̀ pé ẹni tí ọba ni débẹ̀. Hmm. oníbánidá àwọn kan pé ẹ bá rí yín àwọ̀ náà ìwọ náà ti jẹ́ ọkọ̀ ọgbọ́kùn. ọ sọ̀kalẹ̀ nínú ọkọ rẹ. ẹ sọ lẹ́yìn wọn hmm. pẹ́tà kọ́ máa gbé. Hmm. jazakumullahu khairan ni ẹlọ. alo asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹ ti ń pè. yàrá kọ́sìmì ni láti kàbọ̀. ìbéèrè yín. àkè àwọn dọ̀tí wa tọ́lọ́mù jẹ́ àríwá pẹ́ lórí dáadáa. allahumma amin anígbàgbé lọ́dọ̀ dọ̀tún wa ni wípé nípa àdìsó wa wípé tábà pè é pé kó a jẹun dandan ni kí èèyàn dáhùn náà la ní kábẹ́ yẹn pé ṣé àdìsó yẹn ó dá lórí tí yẹn bá ń ṣe wà nígbà tó mi káàdì àbí pé olówó yẹn kan lé lọ́lọ́ ń jẹun ló ti gba àwẹ̀ àgbọn wọn àwẹ̀ àgbà àgbọ̀ rẹ̀ yẹn ṣé ẹ bá pè é pé kó a jẹun tó ní dandan kó bàá yẹn jẹ́ kó bẹ̀ẹ́ sí jẹun náà ni àdúgbàwọ̀ náà la ila al-walimati fa ajibu ẹ má pè yín wá síbi oúnjẹ àpèjẹ ẹ̀dàn ẹni pé túláàsì ni kẹ̀ dàn àdéhìí ìfẹsẹ̀ rinlẹ̀ àwọn olùmọ̀ bíi imam Bukhari Muslim gbogbo wọn gbé jáde àtàwọn míì imam Malik gan wọn gbé jáde nínú Muwatta eléyìí ní táwọn olùmọ̀sọ́kọ́ dá lórí náà ni ẹni tó ń ṣègbéyàwó tó ní kẹ́ wá jóúnjẹ wàlímà torí wàlímà tá a máa ti wí lédè lárúbáwá àti ṣẹ̀ríà kọ lọ sípò míì ju oúnjẹ tí wọ́n ṣe nítorí pé wọ́n fẹ́ yàwó lọ. Hmm. ṣùgbọ́n alimam ibn abdulbar rahimahullah nínú tírà wọn tamhid tó jẹ́ sharhu muwatta àwọn ní àdìsí yẹn àwọn rìwáyà tuntun wá wọ́n tọ́ka sí pé kì í ṣe oúnjẹ tí wọ́n ṣe nítorí à ń ṣègbéyàwó lásán nítorí pé àwọn sàhábà bíi ànábì sallallahu alaihi wasallam léèrè pé gbàtó sọ pé idha du'itum ila al-walimati fa ajibu ẹ máa pè yín wá síbi oúnjẹ àpèjẹ ẹ dá wọn lóhùn wọn wá sọ pé al-ursu ya Rasulullah tí oúnjẹ tá a ṣe ń torí ìgbéyàwó rẹ ànábì ànábì ní al-ursu wa èyí tá a ń torí ìgbéyàwó àtòmí hmm. èyí tá a ń torí ìyàwó àtòmí. Hmm. Ibn Abdul wọn fi hàn wá bẹ́ẹ̀ pé omi yun àkọ́kọ́ tí ó tún kọ́kọ́ tètè wọbẹ̀ òun náà ni tán bá ṣe oúnjẹ nítorí ìdùnnú pé wọ́n bímọ wọ́n wá pè wá pé ká wá jẹun ó ní ká dáhùn hmm. nítorí pàdé sì tún sọ wípé tán bá pè wá tá a dáhùn àṣẹ ànábì Muhammad sallallahu alaihi wasallam tàlí má bẹ̀rẹ̀ Abdul Bar wá fi hàn wá ń bẹ̀ yẹn pé oúnjẹ tán bá ṣe náà nítorí pé wọ́n bímọ tán bá fi lè pè wá à ń pè wá pàtó ìwọ yìí àpè hmm. ọ tó o bá dáhùn ọ̀sẹ̀ ànábì Muhammad sallallahu alaihi so a mọ̀ pé ẹnìkan ń jẹun lọ́wọ́ so àwa wá wà ní ibi tí ó ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹun wá ní ẹ bá ní rí ẹ bá ní rí ní ọ̀dọ̀ àwa Yorùbá hmm. so ó bẹ́ẹ̀ nú àwọn ọ̀wá wa tó dáa ike torí kí n má bàa jẹ́ pé mi nìkan ni mò ń dá ṣiṣẹ́ ìyanu yìí wọ́n sì ń wò mí <laughs> ní ìsìnkú tí sọ̀yàn dáhùn jù bá náà lọ. so ẹ mọ̀ pé tí wọ́n bá ní ẹ bá ní rí hmm. ẹ mọ̀ pé kì í ṣe gbogbo ìgbà ló wu ẹni tó pé yàn ẹni tó ní ẹ bá ní rí nǹkan kọ akọ ọgọ ní oúnjẹ hmm. eléyìí á mà kí sàárín kì í ṣe irú rẹ ni wọ́n wí. Hmm. ní àwọn ìlú kan tó yẹ kí Yorùbá tí wọ́n ti lágbára.

so àwọn olùmọ̀ bí eh, alimami ibn abdulbar làwọn fi hàn pé gbàtí tí àdìtì sọ pé àti nǹkan míì tó ní nǹkan míì tó lè wọ ọbẹ̀ lóúnjẹ tí wọ́n bá ṣe nítorí kí bímọ hmm. torí a ní tíra kan tá a ṣe nípa pé só tọkàn tiẹ̀ máa ṣe oúnjẹ nítorí kí wọ́n bímọ pé ẹ wá jẹun hmm, hmm. so àwọn àdìtì yìí àtàwọn arú rẹ̀ náà ló jẹ́rìí tá a fi lè sọ pé kò sí tó burú kan wá jẹun kí ẹ sì wá bá ń sọmọ ló ẹ wá jẹun ìdùnnú pé wọ́n bímọ fún mi Hmm. torí ẹ̀ ní Ibn Taymiyyah rahimahullah ó ń sọ pé ṣe bí ìyàwó gan-an nípìnlẹ̀ hmm. wọ́n ní ká dáná ká pe àwọn èèyàn jọ pé kán wá jẹun torí pé a fẹ́ yàwó so èso tí ìgbéyàwó wa bí òun lọ́mọ tí ò o ká yọ̀ nítorí èso náà hmm. tòtá bá dáná nítorí pé a fẹ́ yàwó Ibn Taymiyyah ní kí ló burú ká tún á dáná nítorí pé a bímọ. eléyìí ti torí ìdùnnú pò bímọ nù ó yàtọ̀ sí pé wọn á jẹ pé àpéjọ ìwọ ọmọkọ tó sọ ọmọ ẹnìkan náà ṣẹbọ gbé e jáde hmm. bí o bí ìgbà tó jẹ pé ilé rédíò la mú kọ lọ so ìyẹn <laughs> islam ọkọ alẹ́lẹ́ yẹn ìwọ tó bímọ náà sọmọ rẹ ló kọ rẹ ló hmm. kọ tó fẹ́ sọ ọkàn máa sọ fáwọn yẹn kó kọ tó máa ń jẹ́ nì kó kọ tó máa ń jẹ́ nì. ilé ìjọba. jazakumullahu khairan sheikh. 09051645438 plus 2348083293896 ẹ jẹ́ kí n mú àwọn ìbéèrè tó wà níbí náà wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin oníṣíríkù kúfúrù àti mùnáfìkì àti pé báwo la ṣe lè ṣe ìdámọ̀ wọn gan-an yàtọ̀ síra wọn ní pàtó nurudeen láti Òṣogbo àwọn ló fi ìbéèrè náà ṣọwọ́ nínú ìbéèrè míì tí ó tún bẹ́ńlẹ̀ òun náà ni èyí tí ó wá láti ọ̀dọ̀ Yusuf ibn Abdulgani wọ́n ní ṣé ọmọ tó jẹ́ mùsùlùmí lè bá ìyá àbí bàbá rẹ̀ tó jẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí san gbèsè lẹ́yìn ikú irúfẹ́ bàbá àbí ìyá bẹ́ẹ̀ inshàlá. àkókò ẹnikẹ́ni yàtọ̀ tó ń bẹ láàrin ashirk walkufur walnifaq hmm. ìṣẹ́bọ sọ́lọ̀ ìṣekèfèrí sọ́lọ̀ àti ìjàlágàbàǹgebè gbogbo mẹ́tẹ̀ẹ̀tọ́ ọlọ́mọ fi sàdánwò fún wa. Allahumma amin ọ̀kan rẹ̀ ká má fi sàdánwò fún wa. Allahumma amin gbogbo àwọn nọ́mbà burúkú ni. ilé ìtúnṣe pé máa kó bá ní máa bà tẹni jẹ́. ẹ ṣírk ìṣẹbọ sọlọ òun náà ní ká mú nǹkan kan nínú tó jẹ́ tọlọ tá a gbọ́dọ̀ gbé lọ bẹlòmíì tó yàtọ̀ sí ká wá lọ fi fún ẹlòmíì. Mm. torí ẹ bí kò máa ṣàdúrà kò máa pè nǹkan míì tó yàtọ̀ sọlọ. tó mm. ẹ rí i pé àdúrà ìjọsìn. so wọ́n ń pe Ògún wọ́n ń pe Ṣàngó wọ́n ń pe èèyàn kan bóyá nàbì tọ́lọ̀ ńlá ni kọ́ ọmọ wa jẹ́ pé ò ń pé òkè ń pé odò ò òun pé òrùn ń pé àwọn kinní kan tó wà nù atẹ́gùn ń pé àwọn kinní kan alálàálẹ̀ hmm. so o ti ṣẹbọ sọlọ Ọlọ́run nìkan la gbọ́dọ̀ pè wa qala rabbukum ud'uni astajib lakum Ọlọ́run ni. olúwa ẹlẹ́dàá yín sọ pé ẹ máa pè mí tẹ́ ń bá ń tẹ́ ń pè mí wọ́n máa jẹ yín. Hmm. ẹnikẹ́ni tó bá ti kọ̀ láti pè ọlọ́run tí ń pè nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ti ṣẹbọ sọ́lọ̀. Hmm. bẹ́ẹ̀ náà ni ìbẹ̀rù ìbẹ̀rù pé ẹnìkan lè dáfi aburú sí ọ tí nǹkan kan ò sì ní di lọ́nà àgbọ́dọ̀ nírú ìbẹ̀rù yẹn sí ẹ̀dọ̀ ọlọ́run kan ọlọ́run nírú ìbẹ̀rù yẹn sí nítorí pé èèyàn á máa gbìyànjú láti ṣèyàn láburú ṣùgbọ́n kò lè ṣe àfi tó bá wọ lọ. Hmm. ọmọ wa bẹ̀rù pé èèyàn kan lè dá tìka ara rẹ̀ sí ọ láburú kódà kó ṣe pọ́lọ̀ wọn ọ̀fẹ́ káburú wọn ṣẹlẹ̀ á bẹ́ẹ̀ bá ti nírú bẹ̀rù bẹ́ẹ̀ yẹn ti ṣẹbọ sọ́lọ̀. ìṣẹbọ sọ́lọ̀ òun náà ní kéèyàn ò fi nǹkan kan ṣẹgbẹ̀ra fọ́lọ̀ kó fi sorogún fọ́lọ̀ kó gbé ní tọ́jẹ́ tọ́lọ̀ lọ fún kó fóńtìn kó fi sorogún fọ́lọ̀ eléyìí ẹnikẹ́ni tó bá sí tó bá sì bá bẹ́ẹ̀ kú ọlọ́run lòun ò ní foríjì inú náà ni ọmọ wà láéláé alukófòrò òun náà ní kéèyàn kọ̀ láti gbọ́ lọ́ngbọ̀n ò sí náà ó lè má sí nǹkan mí yàtọ̀ sọ́lọ́run àìsí lọ́run ó ti sọ di káfíìn hmm, hmm. tàwa lẹni náà tí ò sí náà tí ò tún máa sí nǹkan mí yàtọ̀ sọ́lọ́ hmm. a jẹ́ pé gbogbo mushrik gbogbo ọ̀sẹ̀ bọ́ káfíìn. ọ̀pọ̀lọpọ̀ káfìrí kúnmá mọ́ṣẹ́rẹ́kì ni wọn. nítorí pé tí ọba bá sin lọ́hùn ó kéré nínú wọn ẹni tí ò ní mi yàtọ̀ sọ́lọ́ ẹni tí ò ní sin kankan hmm. bí ó ṣe sin ni ò sin nǹkan mi hmm. pẹ̀lẹ́yìn káfìrí lásán ìjọ pé bí ó ṣe sin mi káfìrí mọ́ṣẹ́rẹ́kì. Hmm. òun ni ẹni tó jẹ́ pé àìgbàgbọ́ níbẹ̀ nínú gbáyà rẹ̀ yọ́mọ bó rọ́wọ́ mi ò dénú mi àwọn ni olùjòdìjẹ sọ sọtún sósì má bàbí kan jẹ kò jẹku kò sì jẹ yẹ àjàò hmm. so àwọn eléyìí àwọn lọ́lọ́run ẹlẹ́dàá sọ pé innal munafiqina fi darkil asfali minan nar walan tajida lahum nasira inú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà làwọn ọmọ abẹ́ńjọ́ gbẹ̀ndàlùkìyàmà hmm. ò ní rí alárànṣe fún un. Hmm ìyẹn ni kóró wọn tún burú ju tàwọn kèfèrí lásán ó tún burú ju tàwọn ọ̀sẹ̀bọ lásán lọ torí kèfèrí fi hàn pé kèfèrí lòun hmm. ọ̀sẹ̀bọ fi hàn pé ọ̀sẹ̀bọ lòun ṣùgbọ́n mùnáfìkì tó bá dọ́dọ̀ àwọn mùsùlùmí ó ní mùsùlùmí lòun hmm. tó bá dọ́dọ̀ àwọn kèfèrí ó ní kèfèrí lòun torí pé ó fẹ́ jàǹfààní bí tún jàǹfààní bẹ́ẹ̀. Hmm, eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ irú rẹ̀ náà ni kí èèyàn pera rẹ̀ mùsùlùmí ó tún wá jẹ́ pé abọ́ rẹ̀ ni tó pera rẹ̀ mùsùlùmí kó tún jẹ́ pé ọmọlẹ́gbẹ́ olóògbò ni ni kéèyàn pera rẹ̀ mùsùlùmí kó tún wá jẹ́ pé ó tún wà lẹ́gbẹ́ ayé kan ẹ̀ ń ṣe bọ ẹ̀ ń rúbọ ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ pé torí kẹ́ má bàa kú yìí náà ni ajẹ́ pé ó yẹ kẹ́yìn ò lè takú láyà mm, mm. because ẹni tí bá ti ń fira rẹ̀ ṣe ntọ́ takotọ́ lọ mm. torí pé òun wá gbára wàláhì ó yẹ kó lágbára lórí ikú àmọ́ ẹ̀ lágbára lórí ikú kí ló ń fàsìkò rẹ̀ ṣòfò sí ọkàn kútu ẹ̀ tó bá sì kutu ẹ ọ wà lọ jìyà ìyà tó ṣe pé kò ní pẹ̀kun o hmm. kọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá kó jẹ́ ká gbọ́n kó tó di kó wọ́n mọ̀ fọ̀rọ̀ wa pìtàn tó dẹ́ni tó bá kú lórí ìbàjẹ́ wọ́n fi pìtàn ni hmm. o sì ti gbọ́ òdodo kí ló mú ọmọ tẹ̀lé hmm. o eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń wọ́n ní kí ah, bàbá àwọn bá jẹ gbèsè màmá àwọn jẹ gbèsè bàbá àti màmá àwọn kèfèrí ni wọ́n wọ́n yìí ṣe mùsùlùmí sí lẹ́yìn ikú wọn sáwọn lè bá wọn san àkọ́kọ́ tẹ́ bá bá ẹni tó jẹ́ káfíìrì san gbèsè lẹ́yìn ikú rẹ̀ kò lè wúlò fún hmm. àmọ́ lè wúlò fẹ̀yìn alààyè torí ẹni tí bàbá yín màmá yín jẹ lówó wọn ò ní fi yín lọ́rùn balẹ̀ wọ́n máa lé yín ka ni o pé bàbá rẹ̀ ló jẹ gbèsè torí tó bá pa àwọn alábàjẹ bàbá rẹ̀ lówó ọba bá gbà ṣùgbọ́n hmm. á ló dé ńgbà tó jẹ àwa lówó tó ní bá san hmm. ó wúlò fẹ̀yìn alààyè kò wúlò fókù ìdí tí ò fi wúlò fókù tó jẹ́ káfíìrì ni pé n tó ṣe wàhálà tí ó bá nínú sàárì rẹ̀ dọ́jọ́ gbẹ̀ndà kìyàmà ó kọjá ti gbèsè. so àmọ́ mùsùlùmí tó ń bá kú ẹ̀mí rẹ̀ wọ́n sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ kò ní nísìmí títí tí wọ́n fi bá a san nítorí pé n tó ṣe òun kò tó n tó ṣe káfìrì. Mm. jazakumullahu khairan. hello. Assalamu alaikum wa rahmatullahi. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Orúkọ ibi ẹ ti ń pè. Hello. Ah, ẹ̀yin ọ̀gbọ́n wa nù ẹ lọ́kọ yín o. ẹ ah. lọ́kọ yín o. ṣe salaamaleykum. aleykum salaam rahmatulah orúkọ yín jẹ́ ti ń pè. ẹ̀mí ilé adé kọ́ sí mi náà láti Gabon. ẹ lọ orúkọ yín o. hello. salaamaleykum. aleykum salaam rahmatulah orúkọ yín jẹ́ ti ń pè yìí. ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ ibi ẹtí ń pè. naam. ami wa yakum. ìbéèrè yín. ìrọ̀lẹ́ bí àwọn olùmọ̀ wa nípa títí bá ṣàdúrà fún yàn tí bá ṣàdúrà fún yàn tí wá sọ pé yàtọ̀ kùn láhàrá kí ni wọn gbọ pé yìí sọ̀rọ̀ náà òun sọ̀rọ̀ náà kí ni wọn ti máa rìn náà wọn ní kí ni ìyẹn wẹtọ dé wọn á fẹ́ kí olùmọwà kan bá wọn yẹnìlẹ rẹ sọ̀rọ̀. tó máa ń ṣàdúrà fún yín sẹ́yìn wọn máa sọ pé inṣàlá abẹ́ máa sọ pé jazakumullahu khaira ẹ̀sọ́ àṣàdúrà bẹ́ẹ̀ sọ pé àmín àmín hmm. lẹ́sọ̀ torí pé àmín ni rẹ ni allahumma stajib hmm. wọ́ọ́lọ́n gbà wá gbàdúrà yìí. Hmm ohun tẹ́ máa wí nù kìí ṣe pé jazakumullahu khaira ọlọ́sẹ̀ ilé sàn rí èyí sì ṣe pé ẹ máa sọ pé inshallah bọ́lọ̀ ń bá fẹ́. now hello hello. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu orúkọ ibi ẹ ti ń pè. orúkọ mi Kamaldeen Abdulkareem Niger Republic. ìbéèrè yín. مكيا وشيكا ومسكيا نعم ان شاء الله يدير مني في اه عوان جماعة تبليغ سمان وصلاتي في كي ابا قوف مولاك دي سمان سلاسي كي او لارو وطوة جا سلون لين ديري ان شاء الله الحمد لله سنة النبي صلى الله عليه وسلم بالقرآن على قولي وداروري وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان ẹ máa ran ara yín lọ́wọ́ lórí àti tẹ̀lé tọ́lọ̀ àti ìpáyọ̀ lọ ẹ máa ran ara yín lọ́wọ́ lórí àti sẹ́lọ̀ àti lórí àti tako ìlànà tọ́lọ̀ hmm. ẹ sì máa pé nínú tó burú tó bàjẹ́ tó bàlùmà ọ̀nà àdádálẹ̀ wà hmm. táwọn kan bá jẹ́ pé àdádálẹ̀ ni wọ́n ń ṣe ohun ó kọ yóò wọ́n ọba àpèjàmọ́ àwọn àdádálẹ̀ ni wọ́n ń ṣe nítọ́takò lànà anábì sallallahu alaihi wasallam ni wọ́n gbé dání lọ́nà tó fi jẹ́ pé ó wù wọ́n káwọn èèyàn fi súnà lẹ̀ wọ́n jẹ́ pé ideology tí wọ́n gbà lọ́dọ̀ ẹnìkan ni wọ́n fẹ́ kí gbogbo ayé ọmọ ṣe káfíntà ọlọ́run lẹ̀ káfíntà anábì lẹ̀ so ẹ gbọ́dọ̀ jẹ́ kí àyè ó gbà wọ́n láti lè ṣe tí wọ́n fẹ́ ṣe wọn torí pé tẹ bá fi àyè gbà wọ́n láti ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà ti jọ́ kan nínú ẹni tó bá wọn ṣèbàjẹ́ yẹn nù tó a sì mọ pé tí ọlọ́run ẹlẹ́dàá wa ń pè wá lọ sí tirẹ̀ ni pé ẹ tẹ̀lé tọ́lọ́run ẹ tẹ̀lé tànàbì sallallahu alaihi wasallam ẹ má fi tànàbì sallallahu alaihi wasallam ẹ má fi gbà pààrọ̀ èyí hmm. sì èmi sọ pé èmi ò fẹ́ tẹ̀lé lánàá nàbì yín wàá tẹ̀lé tẹ̀lé omi tí èèyàn wà lójú ọ̀nà náà nù àyàn hmm, hmm. sí lójú ọ̀nà tó ń torí de léyìí ẹ Hello, salamu alaikum. Aleykum salaam wa rahmatulah. Ó gbọ́ yín bí ẹ ti ń pè. Mohammed Hasan láti ìlú Òkò. Ìbéèrè yín. Ìbéèrè mi, àwọn Mùsùlùmí, àmọ́ sí dandan nípa kí á ṣe òkú ìdáwó òkú. Wọ́n ká nǹkan wọ́n máa jẹ wọ́n mọ̀. Hello. Hello, àwọn gẹ̀ẹ́sì náà àwọn ò ní dùn. Hmm ẹ dákun mo fẹ́ káwọn iṣẹ́ àtiwọ́ fún wọn láyé wa ṣé ìlàkalẹ̀ ọlọ́run ní àbádàdá lẹ̀. ọ̀dà ẹ jẹ́ ká mú bèrè náà mọ̀ ẹ lọ́wọ́ kọ́ yín o aleykum salaam ó kọ́ yín. aleykum salaam ó kọ́ yín. ẹ lọ́wọ́ kọ́ yín o. ìyá naam bisimilah sheikh. ìbéèrè tí ẹni tó béèrè látòkò ṣe nípa ànáwó táwọn máa ń ṣe lórí òkú táwọn máa sọ tí wọ́n máa pa màálùú wọ́n tún pe léré hmm. pé ayọ́gbọ̀ràn ọmọ pé bàbá kú ìyá kú ẹ wá ní ṣé súnà ni àgbà tí èsì pérékéré ń súnà àdádálẹ̀ hmm. ní tẹ̀sí yẹn àkóbá sì ní fòkù sọ nítorí pé ní tí ó wúlò fòkù anábì sallallahu alaihi wasallam ń ṣàlàyé rẹ̀ yékéyéké àmójútó yẹn dé ìranù dé ìrẹ́gbè ẹ̀rí pé ńlọ́pọ̀lọpọ̀ tẹ́bàtì. Hmm. òkú tó ti kú yìí báyìí gbogbo ń táwọn èèyàn ń ṣe lẹ́yìn ikú wọn tó bá ṣe pọ́lọ̀ ló fi pa wọn láṣẹ wàláhì wọn ní ṣe tó bẹ́ẹ̀. Hmm. tẹ́bẹ́yìn náà rí ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ̀ ní ká ṣe báwọn èèyàn ṣe ṣe. tòun hmm. tó bá ti jẹ́ ń táṣe tọ́ni tó ṣe lọ́sọ̀ọ́ fáwọn èèyàn ó ní máa jọ wọn lójú. ntọ́lọ̀ ní kí wọ́n ṣe ìjọ wọn lójú rárá rárá. ẹja ṣe bí wọ́n ti ṣe kó lè bá rí bí ti ṣe rí lọ́pọ̀lọpọ̀ ń bá ká torí tẹ́lẹ̀ islam ọbẹ̀yìn kẹ́ máa sòkú o hmm. islam ọbẹ̀yìn pé kẹ́ ẹ ṣe jọ́kẹ̀tọ̀ òkú ẹ ṣe jọ́kẹ̀jọ́ òkú ẹ ṣogójì ọjọ́ òkú ẹ máa fi lé ẹ máa fi roka ẹ máa fọnà ẹ máa fi pọnkùnú ẹ lọ pe léré oníkálukú máa jó hmm. ọmọ ló ọmọ ló kú sọpà kó sẹ́yìn nàrínàrí hmm. kọ́ máa sọ̀lù kọ̀ǹgọ́ sí i nígbàdí ah la ilaha illallah. tẹ́sí ma kọ́kọ́lọpọ̀ àwọn òkú yẹbi lọ́pọ̀ àwọn kú. La ilaha illallah. kọ̀rọ̀ ma tọ́jú ẹ̀. Hmm. wàláhì ọmọ mi tó bá ń sọ fún pé bàbá rẹ̀ ìyá rẹ̀ ìyá ń jẹ wọ́n lé hmm. fowó ránṣẹ́ yóò ní bí bàbá ọba kú ni ó kú hmm. bí ọba kú ni kó kú kákúkú ṣe náwó lẹ́ẹ̀kan La ilaha illallah ta ló fẹ́ náwó fún ta ló fẹ́ náwó fún ìyá mi ìyá mi ó sì ń rún pa débi pé nu yàrá tó wà gbogbo ẹni tí ń gbénu ilé ọ̀gbádùn torí òun ara rẹ̀ hmm. irú ya ni ó kù irú bàbá ni ó kù hmm. ẹ wá dínà mẹ́ni tó fẹ́ gba títì hmm. mọ́tò onírọ́nà lọ ọ̀kadà onírọ́nà gbà lórí pé àsòkù yàrá ni àsòkù bàbá wa ni ẹni tí ọba wa bá kópa ń bẹ̀ tó ń gbẹ́sìn yìí wọ́n á mọ̀ wá fún sátífíkẹ́tì orí ibú. bọ́ máa lé ni máa hmm. lé bàbá ti sọ̀tàn rẹ̀ fáwọn bọ́ máa lé ni ìyá rẹ̀ lọ wọ́n lọ ru oyún rẹ̀ wá ni ọba ẹ̀ rí pé tí ìrọ̀jọ́ ti bàbá ni <laughs> ntọ́lọ̀ ọ̀bẹ̀ wọn wàláhì ni wọ́n máa ṣe hmm. so ntí o lè wúlò fókun rárá rárá hmm. ẹni tí sì ń tàn yín jẹ òní sòótọ́ fún yín láéláé tẹ̀ntó náà fẹ́ gbó lọ́wọ́ yín látàrí gbogbo ìtẹ̀sí kò ní sọ fún yín a ní ẹnìkan kú wọ́n á jẹ́ mọ̀lẹ́bí yín ọ̀kan nu àwọn lèmáàmù tí máa bá wọn lọ sókù tí máa bá wọn sókù tí máa bá wọn sókù. Hmm. àwọn èèyàn ti wá tájẹ́tì pé ìjọba ẹni jọ kẹta rẹ̀. ìgbà tán lọ jọ kẹta wọn làwọn fẹ́ sí jọ kẹta. Hmm. ẹ̀yin sì ń bá wọn sí. ìgbà táwọn lọ tíjọ́ kẹjọ bàbá wọn á a ti ti ṣàdúrà láàárọ̀ hmm. àwọn èèyàn ní kò sí tọjọ bẹ́ẹ̀. <laughs> subhanallah. òun ti ń gbọ́n mọ́ wọn lọ́wọ́ àmọ́ àwọn èèyàn tó ń jẹ bíi búrẹ́dì kò ní bẹ́ẹ̀ lọ́nkàn ọgbọ́n. tó gbogbo àwọn nǹkan tó já dáadáa lẹ ti ṣẹ̀sìn ọlọ́run ó sì rọ yorùbá lọ́rùn náà rí. Mm. ẹ àwọn nǹkan pọ̀ tẹ́sán islam ní kẹ́ ẹ ṣe fókù yìí torí pé ẹni tó bá ti kú òun bùkátà ẹ̀yìn àlàyé mm. lọ́nà tó fi jẹ́ pé àdúrà yín sàárà yín kò ní wọ̀n mm. yóò máa jẹun tí yóò máa ṣe láǹfààní lọ́nà tó ṣe pé bẹ́yìn náà ti ṣe ń ṣeun ọlọ́run padà pèsè ẹni tí yóò máa ṣàdúrà fẹ́yìn náà Hmm. ẹni tó náà máa ṣàánú yín lẹ́yìn ikú yín ṣé máa ń sọ pàdùà sàrà ẹ má tún gbọ́ yìí lọ ọ̀nà bídíà. ọ̀kan hmm. nu wọ́n lè ká dùn àjọ kẹjọ ogójì ọjọ́ gbogbo àdáda lẹ́nu kò wúlò fún. Hmm. ọmọ rere mọ̀lẹ́bí rere lẹ́ni tó ṣe kí gbogbo ìgbà tó nà bá ti ń tọrọ fúnra rẹ̀ nínú sọ̀láàtì rẹ̀ lójoojúmọ́ ó tún máa tọrọ fún mọ̀lẹ́bí rẹ̀ tó ti kú fún bàbá rẹ̀ fún ìyá rẹ̀ bó bá yẹ pé ẹ̀ márùn-ún lọ́n tọrọ fúnra rẹ nínú sọ̀làwátò khams sọ̀làtù márààrún tọ́lọ̀ ní ká máa ṣe lójúmọ́ tí mo à ń tọrọ fún bàbá àti ìyá mi bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀márùn lójúmọ́ a bàbá rèèyàn rè filẹ̀. Allahu akbar. ìyá rèèyàn rè filẹ̀. yàtọ̀ sí ìwọ tó ń kan tan rẹ̀ dànù wọn láti ṣèjọ́ kẹta àṣejọ́ kẹjọ aṣogójì ọjọ́ kí ló tún kù. Hmm. kò sí àwa ti ṣe tiwa nítorí wọn bá fi ṣe ló kù hmm. subhanallah torí ẹja gbìyànjú ká ṣàánú àwọn òkú wa hmm. pẹ̀lú ṣíṣe ntọ́lọ́wọ́n bá ń fẹ́ ká ṣe ẹ lẹ́ ń ṣe sàrà àfọkù ẹ máa ṣàdáadáa lẹ̀ sàárà àárọ̀ wò lẹ́ ń ṣe àbẹ́ ń òkú hmm. so wọn a máa mú gbẹ̀gì àwọn wọn kò lè sì sọrùn wọn kò gò sáà ti ń jẹ sàárà ẹ máa tún bá sàárà hmm. owó tẹ fún aláìní tẹ fi mú pọ́njú kò fún hmm. èèyàn lè mú bàtà kó gun aláìní kó lọ́n ládàá rẹ̀ lọ́mú bá bàbá mi ẹ lè fún aláìní lásọ ọlọ́run ládàá rẹ̀ lọ́mú bá bàbá mi ẹ lè pe aláìní sílé oúnjẹ pé fún gbogbo wọn lóúnjẹ ládàá oúnjẹ tí mo rà fún ẹ lọ́mú bá bàbá mi gbogbo gbà sàrà àti ó lè yẹn lè kó didi lé kó gba aláìní ní hmm. ọlọ́run ládàá rẹ̀ máa mú bá bàbá rẹ̀ ó lè kó didi mọ́sálásí kó fi ṣe Sara fún bàbá rẹ̀ ó hmm. lè gbẹ́ bọ́ọ̀wù kalẹ̀ kó fi ṣe sàrà fún bàbá rẹ̀ ó hmm. lè gbẹ́ kànga kalẹ̀ kó fi ṣe sàrà fún bàbá rẹ̀ èló là fi ń pe léré tí wọn akọrin pé ọmọ á ṣe irú ẹ fún ẹ o <laughs> èpè ní là ń. subhanallah èpè ní tí wọn bá ṣe irú ẹ fún wọn náà èpè dìran. torí pé bí wọn ṣe ṣe aburú lẹ́yìn ikú bàbá rẹ ọmọ náà ṣe irú ẹ fún wọn náà aburú dé ni. Mm. Ah, sheikh lábẹ́ ìbéèrè tí ẹ fi ìdáhùn sí táwọn ṣé ó ti tó fún mùsùlùmí láti máa ṣe àdúrà fún bàbá ìyá àti gbogbo òkú mùsùlùmí lápapọ̀ nípa kéèyàn máa wígbó lọ́wọ́ wípé allahumma egifirule jami'i limawta li muslimin eléyàn ọjọ́ ìbéèrè tí ọjọ́ yọ̀ǹbẹ̀ ẹ̀kejì tó tún wà ń bí ó ní pé abdulwasi láti Ṣakí ni wọ́n mú ìbéèrè náà wá wọ́n ní ṣé kò burú láti máa fi oògùn rowóró irúgbìn bíi àgbàdo torí kí àwọn ẹyẹ má máa hù jẹ nínú ebè eléyàn náà ó tún jẹ́ bẹ́ẹ̀. ẹ àkọ́kọ́ bàbá àti ìyá tó máa kú ọlọ́run bá gán kọ́ wa ládùú àtàmà sí fún wa. ọkọ hmm. rabbi irhamhuma kama rabbayani saghira máa sọ pé wọ́n olúwa ẹlẹ́dàá mi bá mi káwọn méjèèjì gẹ́gẹ́ bá ń ṣe ṣètọ́jú mi nígbà kékeré mi. tí ọmọ bá sọ pé rabbi ighfirli wa li walidayya wa lil mu'minina yawma yaqumul hisab ó dáa wọ́n tún bẹ́ẹ̀ náà dáa táwọn anábì ọlọ́run náà tún ṣe ọlọ́run foríjì mi foríjì bàbá àtìyá mi foríjì gbogbo àwọn olùgbàgbọ́ òdodo lọ́jọ́ ìṣirò tó eléyìí ń bẹ́ẹ̀ náà àwọn àdúrà tó yẹ ká máa mójútó rabbi ghfirli wa li walidayya wa lil mu'minina yawma yaqumul hisab ẹ wàá ṣàkíyèsí kí bàbá wa kí màmá wa wọ́n lè bá a ní ẹ̀tọ́ sádùá wa tá a máa ṣe fún wọn lẹ́yìn ikú wọn tí wọ́n sì fi ráǹfààní rẹ̀ ó gbọ́dọ̀ dájú pé wọ́n kú mùsùlùmí ni o torí ẹni tí ò bá ti kú mùsùlùmí ọlọ́run sì lè wọ̀ pé kẹ́ ṣàdúrà fún o ọkàn ní tìtorí pé bàbá rẹ ni òní tìtorí pé ìyá rẹ ni òní tìtorí pọ́kọ rẹ ni ọmọ wa ṣàdúrà fún ẹni tó kún káfìrì hmm. toró náà ti mọ̀ pé òun ò láǹfààní kan tó ń wá di islam hmm, hmm. ìdínà tí ò fi ṣe islam kù kí wọ́n ló dé tí wọ́n wà lọ́ọ́ máa gbé islam bá káfìrì bàbá wa bá mọ̀ pé àwọn ó wù àwọn káwọn ọmọ àwọn mùsùlùmí ọmọ ṣàdúrà fáwọn ó sì máa jẹ́ tàwọn títí láéláé ah, bàbá ò ní gbà láti kú láì jẹ́ mùsùlùmí hmm. bẹ́ẹ̀ náà nìyá wa bẹ́ẹ̀ náà lọ́kọ rẹ bẹ́ẹ̀ náà nìyàwó rẹ bẹ́ẹ̀ náà lọ́mọ rẹ tí ò bá ti kú mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ sí kò ṣàdúrà fún òfin tọ́lọ́run bá nù tó gbọ́dọ̀ tẹ̀lé ẹ níwọ̀n àmọ́ wo bàbá mi ràn bàbá rẹ ò ti kọ́kọ́ wora rẹ ràn hmm. ìgbà tó ń ti kọ̀ láti kú mùsùlùmí ó ti wora rẹ ràn hmm. tó tó ń sì ti wora rẹ ràn ìran iná ìwọ náà fi sú torí kò ní òwú láti ṣàǹfààní lára islam hmm. tó bá wù ni kò bá kú mùsùlùmí eléyìí jẹba àwọn èèyàn bá jágbẹ̀ torí káwọn ẹyẹ àti àwọn tata tí máa jẹ gbogbo ntéèyàn bá gbìn wọn má bàa ṣe ntéèyàn gbìn ní sùtà wọn ní sáà lè fògùn sí lọ́nà tó fi jẹ́ kí wọ́n máa rí sá kò tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ṣe kó oògùn yẹn ò ní pààyàn náà lára Hmm. nítorí pé a lè fògùn ká fi gbin kó ó jẹ́ pé ń gbọ̀ báyà gbogbo kẹ́míkà yẹn kò ní tí gbànú kúrò lára èrè oko yẹn lẹ́yìn ìgbà tó bá jáde tán tẹ́ẹ̀ fi máa kánjú tà tó rẹ̀ ń bùkátà owó. Hmm. ẹ mọ̀ pé ẹni tó bá lọ rere tó ra àgbàdo tó lọ rẹ́sì òun bùkátà láti jẹ́lẹ̀ kan náà ni. Hmm. ẹ rí oúnjẹ bá làwọn èèyàn wá ń jẹ gbogbo tó àtìgbà tá a gbìn wọ́n máa fi kẹ́míkà sí hmm. torí kí kòkòrò ọmọ yọ lára rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń dà ságbàdo gbogbo àwọn nǹkan tí wọ́n ń gbìn tí wọ́n ń da kẹ́míkà sí yẹn ó ní iye àsìkò tó yẹ kó gbélẹ̀ lẹ́yìn tí wọ́n ti da kẹ́míkà sí kó tó di pé èèyàn fi lọ ẹnu rẹ̀ hmm. tí àwa tí ẹ fẹ́ ta fún táwọn bá mọ̀ nípa rẹ̀ nípa yẹn ti pé kò tí ì pé kó tó di pé ta fún wa tá a bá jẹ́rú rẹ̀ tá à ń yàgbé ọ̀rìn tó di pé wọ́n ń di àwọn èèyàn dìlọ́dìlọ́ lọ sọ́spítù tẹlómi ń bá bẹ́ẹ̀ kú lábẹ́ òfin ọlọ́run ẹ̀yin lẹ pa wọn o hmm. ẹ̀yin lẹ pa wọn ẹ̀yin lẹ sàwọn èèyàn ń sùta o ká má kanjú pé à ń wọ́wọ́ ká má fáwọn èèyàn níwọ̀ jẹ. lóyè ìjẹ́bọ̀ sí. jazakumullahu khairan sheikh hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí a ń pè. ìbéèrè yín. mo kí sheikh báwo sanni lẹsàn lórí. ìbéèrè mi ni pé kí èèyàn bá lábẹ́ òwò èèyàn mọ̀ gbàgbọ́ ti bẹ̀rẹ̀ owó ní tèèyàn dá lóko wò bọ̀ ọ́ wá tó ń ṣe gbìyànjú sọ́nà àbòmíì ìfi wá ṣẹ́ sí lọ́rùn téèyàn bá jẹ́ téèyàn bá takú dólẹ̀ pé tó wọn ọmọ sí òun ò ní bá pín san nínú gbèsè náà kí ni ojú sí ìsìláàmù fún un. ọ̀nà tí ìyàwó yín gbà rọ́wọ́ mi tó fi sí owó rẹ̀ ti ń ṣe wọ́n padà wá ti gbèsè sí lọ́rùn tí kò bá ṣàlàyé fún ẹ sọlá torí pé bàjẹ́ èèyàn ọmọ bó ṣe dé báwo lẹ́yìn ṣe ṣe màtí lọ rí tó ẹ sẹ́lọ̀ rárá ẹ sì máa pín lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin wà tó jẹ́ pé tó bá ń ṣòwò yẹn wọ́n yìí sábà fìbẹ̀rù ọlọ́run sí omi gan ọ gbà pé kó wọn máa jọ mú ọkùnrin kan lálẹ́ nítorí kó lè máa ràn lọ́wọ́ mm. torí kó lè máa fowó kó máa fowó fóun tó wọn máa fi kún gbà òun mm kódà bó ṣe ló kọ yíyá náà hmm. nítorí pé ò ní rí yálẹ́rọ̀ yóò nà ọ́ lára hmm. so gbogbo orú nǹkan ni máa ṣẹlẹ̀ so kéèyàn má bàa di gbẹ̀rù dání ìyẹn náà gbọ́dọ̀ wádìí èló mo fún ọ tẹ́lẹ̀ tó fi ń ṣòwò ó fún ọ two hundred thousand oṣù lówó ti lọ four million ah ṣéèrè náà lẹ jẹ báwa àbí báwo ẹ àwọn aláàjì kan àwọn kinní kankan àwọn bọ̀dá kinní kankan bọ̀dá bá wọ̀ ẹ̀gbọ́n rẹ̀ rẹ̀ bọ̀dá là ń pè wọ́n sẹ́wọ̀n ah, pé gbogbo orí lọ́wọ́ kí náà wádìí hmm. ọlọ́run bí ọ léèrè nípa ìyàwó ẹ̀. Hmm. aleykum salaam wa rahmatulahi ti ń pè eh, abdullahi ló ń pè china. ìbéèrè yín. ẹjọ afẹ bí àwọn olùmọ wa kọlọ ń jẹ ká rí wọn pẹ lórí dáadáa. àmín. ẹ kí ẹnìkan bá kú bóyá olùmọ kẹ kú hmm. bóyá olùmọ tìwé bíi àwọn tó ń kọ ẹ̀kọ́ ní yunifásitì tàbí olùmọ ẹ̀sìn. tó hmm. ìgbà tó wá kú tó bóyá àwọn yẹn wá ń sọ nǹkan dáadáa nípa ẹ̀ ó ṣe báyìí kò ṣe báyìí nígbà tó fi wà láyé. tó àwọn àwọn kan wá dìde gbẹgẹ bẹyà bí àwọn ìjọ mùsùlùmí náà bẹyà bí àwọn tó parí ní bí àwọn student tó ti kọ́ sẹ́yìn ṣá. Hmm. so àwọn sọ pé yẹn tó bá káwọn káwọn kó àwọn nǹkan dáadáa táwọn yẹn ń sọ nípa olùmọ̀ yẹn káwọn kó káwọn yẹn sọ wọn kó kó wá compile ẹ̀ sínú ìwé. Hmm. so kó wá jẹ́ kó bá bí nǹkan tó máa tó máa keep tó máa jẹ́ memory. so ṣùgbọ́n nǹkan tó wá tó dùn yẹn ni pé ọjọ́ mùsùlùmí báyà bí àwọn tó parí ní ó ti kọ́ sẹ́yìn ní kejì jọ́jọ́ báyà bí àwọn ọmọléèwé tó ṣe ó tọ́ nínú ẹ̀sìn Islam. Hmm. kò sí nǹkan tó burú lábẹ́ òfin ọlọ́run tẹ́nìkan bá kú tí ó wá jẹ́ pé lẹ́yìn ikú rẹ̀ ríran rí àwọn dáadáa dáadáa dáadáa tó ti ṣe báyà lábẹ́ àbúradà ẹ̀sìn bẹ́ẹ̀ lábẹ́ àbúradà sísọmọ ènìyàn láǹfààní tó táwa fẹ́ fi sínú àkọsílẹ̀ kó lè bàa jẹ́ nǹkan tí a fi tàwọn èèyàn míì náà nídìí kan káwọn hmm. náà lè bá a máa ṣe dáadáa wọn bá ní mọ káwọn náà fi sàrà ayé láǹfààní kò sí ní tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ hmm. àmọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ lójú ayé rẹ̀. Hmm. jazakumullahu khairan sheikh tí a bá rí ìpè ọkàn sí i ká sáré jọmọ kó tó di pé àmọ tàtà pínṣẹ kú lórí ètò yìí ẹ lórúkọ yín o ó kọ yín ẹ ló yín o. sàlámù alaykum. aleykum salaam ó kọ yín bí ẹ ti ń pè é kámọ̀ tìlọ́ sọ̀rọ̀ láti Ìbàdàn. ìbéèrè yín. àti dókítà kọlọ́ba akínwó. àmín ọ̀ṣọ́ dada fún wa. ìbéèrè mi ni pé ní tábà wà ní orí irun wọ́n ti àti gbọ́ yé pé àwọn tí èèyàn bá jẹ́gbẹ́ tó fẹ́ dá dúró lórí irun tó dá wà tó wà lẹ́yìn lórí kò sì dáa kéèyàn máa dá dúró ní orí irun ọ̀nà àbáyọ nìyẹn ni wàá retí àwọn kan máa ń sáré kéèyàn fa ẹnìkan láti wá wá sẹ́yìn àmọ́ kí olùmọ̀ wa kán bá wa. náà ó ti yẹ. alhamdulilayi nígbà tó bá ti rí pé ẹnìkan lẹ́dàá dúró inú ọ̀nà àbáyọ ní kẹ́ lọ dúró lẹ́gbẹ̀ẹ́ lè máàmù hmm. ẹ wá náà títí tẹ́ fi déwájú ẹ dúró lápọ̀ tán ìmáàmù ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ó ti parí. Hmm. ẹ wá rí ti kẹ́ yẹn yún o burú kẹ́ yẹn tó bá dá yín lò hmm. tí ọba wa dá yín lò ẹ lẹ́tọ̀ọ́ àti fà ọ́ nítorí pé òfin ṣẹ̀ríà sọ pé man sabaqa ila shay'in fa huwa awla bihi ẹni tó bá kọ́kọ́ dédì nǹkan kan ńlọ́lẹ́tọ̀ sí jù bí wọ́n ti wá ń sá fún wájú ẹ sí fa sẹ́yìn. ṣe hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́. Jazakumullahu khairan Sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọlọn kọba àbí san lẹ́san lórí láyé bí àti lọ́jọ́ agbẹndẹlẹ kẹyà máa ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọrọjì aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ní pápá abẹdẹ lọgbọn ẹṣọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Abu Amina àti Abdulsamad afa Abdulsamad tí wọ́n yọ ọkọ orin wa Jazakumullahu khairan àti brọdà tí wọ́n tẹ̀lé wọn wá ọládùnníbelò lóko mi inshallah ọjọ́ mẹ́jọ lápàdé títí ọjọ́ mẹ́jọ náà ni mò ń kí wa wípé salamu alaykum wa rahmatulahi wa Assalamu alaikum. Muslim Student Society of Nigeria MSSN ẹ̀ka ti fásitì mẹ̀rọ ládòkè Akíntola LAUTECH Ògbómọ̀ṣọ́ ló tún tẹ́ wẹpẹ́ ọ̀sẹ̀ jihad támọ̀ sí jihad week fún tọdún fourteen forty three AH ìjírọ̀ kàlẹ́ndà pẹ̀lú àkòrí the staunch country. Olùgbàgbọ́ òdodo tó dúró déédéé léyìí tó máa gbìnàyà lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá twenty twenty one níbi tí Sheikh Kamarudin Abdulaziz Abu Habs yóò ti mọ̀ dára lẹ́kọ̀ọ́ nípa aṣọ olùgbàgbọ́ òdodo ní one thousand five silvers lecture theatre láàrin aago mẹ́rin ìrọ̀lẹ́ sí aago méje àṣálẹ́ kótúbà jumu'a ló máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá twenty twenty one níbi tí imam àgbà LAUTECH ọ̀jọ̀gbọ́n abdulwahab tijani yóò ti máa pẹ̀kẹ́lu títẹ̀lé òdodo tẹ̀síru súrọ́tù nìsà àyà kẹrìnléláàádọ́rùn-ún sí ìkẹrìndínlọ́gọ́rùn-ún ló máa tẹ̀lé lọ́jọ́ jumu'a ọ̀hún kan náà pẹ̀lú sheikh habibillah al-Adawiy ní LAUTECH alumni park láàrin aago méje alẹ́ sí agogo mẹ́wàá sheikh tajudeen sọ̀làudin ẹ̀wẹ́ náà máa pa á létí nípa àwọn àǹjàná idán àti ojú burúkú lọ́jọ́ kẹrìndínlógún oṣù láàrin aago mẹ́wàá àárọ̀ sí aago mẹ́ta ọ̀sán ní one thousand faith lecture theatre ọjọ́ kẹtàdínlógún oṣù kẹwàá twenty twenty one ní sheikh sulaiman hamza yóò máa wá dá wa lẹ́kọ̀ọ́ nípa àkóríjì hardwick tọ̀tẹ̀ yìí ní gàbádáyà léyìí tá a pè ní the staunch country olùgbàgbọ́ òdodo tó dúró déédéé ní one thousand faith lecture theatre láàrin aago mẹ́wàá àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ àìlágbọ̀yé nípa kádàrá ni sheikh rasheed abdulaziz fi máa bá wa yó bámúbámú fi kásẹ̀ tó ńlẹ̀ lọ́jọ́ kejìdínlógún oṣù kẹwàá twenty twenty one láàrin aago mẹ́rin ìrọ̀lẹ́ sí aago méje àṣà àṣálẹ́ ní one thousand five lecture theatre gbogbo mùsùlùmí ìlú ògbómọ̀ṣọ́ àti agbègbè ẹ̀pátá là ń retí níbi jihad week yìí o zero eight zero six zero five nine zero zero two zero ní kẹ́ máa pè síwájú sí i. jazakumullahu khairan bẹ́ẹ̀ ṣe ń bọ̀ wá. one zero one. one zero one. point one.